kie kie kie kie kie kie kie kie kie zaa yuma zaa yuma pate ne kpekpe ya ngoro maba ma akorva maba ma akorva ye mama ya ma bara koso menga bara zuko na avara avar mamdi bomba lema ne kaskarabia enye fa nya avan bon enye fa mama van fa bon enye mene a bori bi nami nama kom kpenyingur ma kom kpenyingur anabumi nama bum va na anabumi nama bum va nama kom kpenyin akpenyingur emori ba lɔɛ na bangenga apostol nzel ana mina ye biɛni mina kɛ mina lɔɛ nyi ekpekpe angora siri na apostol nzel zaa gbara wa apostol zaa tari mina gbara ba pastor zaa kɛ a tari mina abɛra abɛra kuri ni mini tɔm apostol yɛ mina yɛ mɛ jɔn ba lɔɛ na apostol on ba apostol mini ne ba apostol bi yora mina ka mina yoban miza nyane ve ba apostol jesus ne mina ambe bere wa wa bere fa juju avanga na apostol ove osiva un apostol yenya fa yenye fa di moromano no un impostor os apostolesing ba mga to a biblia o bu yin vomo ni ko mbu yin ga kenye wo fa yin ga dignyi aldita sea nowa bakabatema mbateva ba mina mina mina dzibo boromo lo yene equatoral mina mina di borobo mana mendama zam mina mini mana bo forarse yabo mana bot mini se mo apostol mini se ki ba pastor be zin mini se mini se ba cristiano mini ne mini mini ne ba ladrones bin pastores bin mendeza ma apostol enzel tare tare mana oke eza eza eza eza tangan tare mana oke nyi mama tebe ne nye mo lo ne be dzone apostol nge fa pastor ave mina wusane ye mama ke mina ma ke ma tui mina ma e danga danga danga bo ya betania mina fa mina dang mina bin pastores bin ga so gabon nje bo zamu wa so mo gabon mina ga so wa jine mina ga so wa ya jine abimbe aba mamba ka ba dzo mina di mina bo ya bo ya a a a betania ta murazam ye murazam abo abo a bo zam mine gura do e bo na ka ka manda man zam na bane bane bo mundanos e wa wa bo fova onede mundano avo more mini na ntwige pastor ke na adzo na nga longa be manda ma sikol ke na adzo na mina ke mina ku bura bo kwenta be banko mini nga danga afa de europa yene yene be ye be zam europa ne so ba dzo no ozu akwu nde zam saragosa zan vari zeze bori fai na ne mina twage mwana o ke zan tangan twage mwana o ke ni a vari bori dana ne dira ede ede fa da van ma ber ber ne ma van fa ber ali fa ne ma ne ma mana din ni mo ko a ne ma mana fa da van a di din ne amuna vari bori dia e da ma zing ma kwengo ma ayi me domo ne pa tore ndere ne ne ne mini tana o o en mino we mbeno no luge ning die egboro bo no muru mo su bo fam bo no muru mo su ye e bina bo no muru mo su nyi mini mana ka jini ba man daman zam moranga ka luga mine mba bo na lu porka ka to bo su na jona na pastor mini ne mi gugu no wa joza morne abo abandonar Guinea Equatorial en menos de 24 horas ozajue ozalwen jue mina jue mini mini mini na mvin a partir de ayi nyonga onyonga dimi feve o sefa pastor ono un brujo, ono un brujo de mierda. Porque mira, minga liane ligue, ne estamos mini eh, eh, ejemplo. Mira, mira, mira, tar, que mira, bon varma, mira, bon vele, apóstol, enzel. Za baro apóstol. Mira, bien, mira, que mira, barmi, con mi tan varda de onga, onga, yo pastor, de fonga, de fonga, yo apóstol. Anon ni vene. Mira, bien. a travers de nivel ngbo da kara bermo enye fa aka enye fa aka agbar mi kon mi teve ba mara mi na yem ayem mi twi abe ye apostle nte ya wa ya e borba sese bi mo gudio mo wa bo e borba sese mi na obo mi na ke mi na bodo ata bo ya katolika ya baba ya bi evangelista bo vara mi na do mi na se man mi na se man los fideles ba ba lig más pobres mira mi lig más ricos mia fa fatɔ a kumi bɛrɛ ti bɛ mɔni mia gba mi yɔn ne sete bó bá mɔni ka o dari ko wa vari mi bubua wa wa o tɔ to o tera n nga bɔ fɛ lan mina kpɔgɔ mori mina kpɔgɔ mina bi biɛni mini mana tigi mi lɔn mi mi mia kaa mina bi biɛni nga zam nyɛ fɛ mini mini bɛrɛ bɔ zɔm tɛ zam ne ma kam ne zam nyɛ mina tabi fa nyi zam mina bira mana di niŋɛ mɔ kɔɔ yaa na a a a ɛ ɛ n Mama sɛ wa lɔɛ na apostol sa apostol zini kpekpe angɔra zɔnɔ sa apostol tama kɔrɔ mis tama nama kɔrɔ mis atara wa ya abi n bɔrɔ sɛmi ne ne da kɔrɔ namo mis mi ka suma kpɔgɔ bɔrɔ kuwa yaba biblia a kpɔgɔ enye mina duro eza bɔ fam bɔ yɔm ete enye mina diŋe eza yabɔ bɔrɔ ete enye mina bɔ maame sisɛmɛ na bɛ mɛ dame zame wɔnyi apostol apostol apostol tama awuro si otwa amotu ayoke oke e e akukuru bore na ndezam wamen wo ngaben wuro sibi bene yene ejemplo wawa yena wuru mura nkwa motu ete we wo ba yire mori ya zu eke we mara wa wura ye bro ba motu ete enye nye e wuro si toro lo dia dan betak sina az ndizam die azu we limosna emu ba ka we chinintos evangelio wa 11 5 ne e, nga daga ya boro bo varaba mina mo dugume te mina mina gwige ne ntuku mina man vara mo boru manan apostole nze nzela ne ba ka ba lue mina nzela ne yora eve ya ne yora ya gine apostole nzela ya ne yora ya gine nzela ba lue we nzela ya ne yora ya gine ya man gine no ya na ne yora ne wara no boru mis tama na kor boru mis mina tob mo vom fe mina eske mini mini ta mina mini ta ma mini tob ya man vain mini tɔb yememvaẽ amona kpakpa ya ngɔrɔ mama seete mini tɔb yememvaẽ avar bor dẽna dama zĩŋ ma kpẽi dama zĩŋ ma fan a fan a fan avar bor doe dama zĩŋ ma fan ma sõŋ ma sõŋ ma ne va ma ne va ne ma zu fan a kpẽi a kpẽi a kpẽi ma su kpẽi got a kpẽi a kpẽi avar bor dẽna ne de fama dãng fa bira zĩŋ ma kpekpẽi mini sɛba bune ba zãmbe zĩŋ mini sababu nu bɛ mina bɛ sise mini tɔ fa bin teres bin teres mana a ye nyi mana a ye nyi mana a e mana a e mana a e mana a e biblia wa wa lan wa wa tuwa mana yem e mzama ko be a biblia te wo tɔ vɛɛnɛ wo wa kuwa bo intimidar bot ani bia wo fe o bori fo morangɛɛ kan o berengɛɛ kan wa ya ne wo ye ye bo bɛ yan di bo bɛ yan bo wo wi mina fa mina ke mina kuwa no bot man dama zam mina posto lenzel ngongo a e ngongo ebibile obera mo omo civil emeni ayo odigi minister apostol mezing minister kibe pastores var mina kuwa na bang de mina kuwa no bot de mini numi ngbongbo edefe edefe mina mina ke mina bo intimidar bot e fe mina ke mina bo estafar bot mira me esta cosa fea esta cosa fea no wo jeza morne nga bo ka bo abandonar guinée ecuatorial en 24 horas oyon to lue olue nyumvi qué porquería humana en porquería enzel ekpekpe ngot mama na wo so pen me bara